ẹni tó bá lálàárí mi lójú oorun ó máa padà rí mi lójú ayé ìwọ ló nísìn ẹ máa wo baba ńlá four one nine tí ṣé ó ti jáde dálẹ̀ sínú ẹ̀sìn wa four one nine ẹ̀sìn four one nine ò mọ lórí owó nìkan o àbẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni four one nine mọ lórí owó nìkan o mi ò sọ fún ọ pé ṣé ó ti jáde ó o. ó jí owó ẹnìkankan o no ó lu jìbìtì ẹ̀sìn jìbìtì ni wọ́n ń pè ní four one nine so àwọn èèyàn máa lu jìbìtì owó àwọn èèyàn máa lu jìbìtì ilẹ̀ àwọn èèyàn máa lu jìbìtì oyè tó yí òní tọ́ sí tí ó sọ pé òun tọ́ sí bẹ́ẹ̀ náà ni àwọn èèyàn máa lu jìbìtì nínú ẹ̀sìn tó ga sí pé yóò fèrè ní nǹkan tí ò jẹ́ òun lòun rí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ní Cairo ó wá fún òun lọ́wọ́ ní ẹni bá fẹ́ wà náà. ọwọ́ tóun fún ṣéwù yẹn ni kó máa lò àwa wá ní wọ́n wá ní à àwọn ẹlẹ́rìí ẹ̀rí yẹn wà nínú Bukhari ó wà nínú Muslim òkè kílẹ̀ rí yín wọn ibi ló sọ pé á fàṣàyàrọ́ ní fèlè àkọ́bọ̀ ẹni tó bá rí mi lójú àlá ó máa rí mi lójú ayé wàlá yàtàmọ́ fàlùṣe ìtọ́nù bì èṣù ò sì ní í gbé ìrísí mi àwọ̀ mi kò ní gbé wọ̀ díàfọ̀ bọ́ ọ bá ti lálàrá náà dì lójú oorun tọ́ba ti jí sáyé báyìí ó rí lójú ayé. àwa ni ọ̀dà sẹ́ẹ̀rì yín ṣé òtìjà ní òfin ibì kankan sọ láyé rẹ̀ pé òun sùn òun lálàá òun ránàbì so àdìsí eléyìí àdìsí ẹni tó bá lálàá ni làwọn mùrìdọ́bà ní bẹ́ẹ̀ ni ọ̀dà àwọn gbà pé ẹni tó bá lálàá ni ṣé kọ́kọ́ ti wá ní ìsìn pé òtìjà ni wọ́n bá ní well ẹ ẹ ó sì parọ́ yẹn náà nì torí tẹ́ ẹ fẹ́ fi yẹn wọlé ni pé àdìsí kò sádìsí mi mà tẹ́ ẹ fi gbé ọ̀rọ̀ pé ṣé ó ti já ní rànàbì lójú ayé tẹ́ ẹ fi gbé wọlé náà ni òkè ní ìsìn nínú yín sáré ń tó lálàrá nàbì wọn a máa yọrí bọ́ọ̀ta òun ti lálàrí o òun ti lálàrí o òun ti lálàrí á ní òbúrú ẹ̀kúṣẹ́ ẹ̀kúṣẹ́. ọlọ́lára nàbí ok nínú èyí tẹ́ ẹ ti wá lálára nàbí yìí èwo nu yín ló pàdé ànábì lóje tó pàdé ẹ̀ bóyá búrẹ́dì àbọ̀ wàá ata tí èsì bẹ̀ <laughs> èwo nu yín òun ò tí ì ránà bí n tó o èyí tó rí ibú rẹ̀ ò bá tí ì tí ò bá tí ì tí ò bá tí ì dé píìkì tí ò bá dé píìkì yóò fi rẹ́ ẹ̀ mọ́ lórí fóònù lálára nàbí ok eléyìí tí oríwu rẹ̀ àti irọ́ rẹ̀ tí ó bá tí ì dé gáyà yóò ní à òun ò ránàbì ní títí o àmọ́ òun sùn òun lálàrí àwa ní ìwọ tó olóòsùn ọlálà ọ̀ránàbì so tí a rí káàdìsì yóò sẹ́mọ́ ọ̀la so rí káàdìsì kò fi ti kankan túmọ̀ sí pé gbogbo ẹni tó bá lálàrá ànábì òun ní òrí lójú ayé ní ò jẹ́ kí ìwọ náà rí lójú ayé o ìwọ ti ẹnu ìwọ tó wá sọ pé ìwọ rí bí bàbá kan lóje bàbá kan lóje ọ̀rọ̀ ànábì wa bọ̀ òun lé nígbà tí sì ń bọ̀ ó ló mú Fatima lọ́wọ́ ó ní Fatima mbàdí ah Fatima how are you ah ó look fine gan ni o <laughs> wọ́n bá ní bisimilayi anabi olóhùn sì ń jẹ búrẹ́dì àtẹ̀wà lọ́wọ́ búrẹ́dì àtẹ̀wà lòún jẹ lọ́wọ́ ọba ní bisimilayi anabi olóhùn sì gbé Fátímà sórí ẹsẹ̀ òun pé orí ẹsẹ̀ òun lòún ti nu Fátímà ní búrẹ́dì àtẹ̀wà bàbá kan sọ bẹ́ẹ̀ lóje o ó sọ bẹ́ẹ̀. ṣé pé yẹn ti ya pátápátá wèrè rẹ̀ bóyá ló sì lè wòsàn ó gbé ìyàwó ìyàwó tẹ́sẹ̀ ìyàwó àlè ló gbé sórí ẹsẹ̀ wọn o àbẹ́rẹ́ rí báwọn tẹ̀lé <laughs> àwọn sufi o wọ́n ti dàgbére tipẹ́tipẹ́. now àdìsí tẹ̀yìn fẹ́ lò lónìí lóòótọ́ àdìsí yẹn ó sọ yìí o mọ̀tàfàkùn ní alẹ́ yìí nìyí rọ̀wáwù ṣèkánì ni àwọn olórí àdìsí méjèèjì ló gbà á wá ìbàjẹ́ pé àdìsí yẹn túmọ̀ sí pé wọ́n sọ ọba ti lálàárà nàbì ọ rí lójú ayé àwọn tí wọ́n gbà wá náà lálàárà nàbì Imam Bukhari rahimahullah almost every day ló máa ń lálàárà nàbì wa Muhammad almost every day. títí dọjọ́ ikú rẹ̀ títí di ọjọ́ kódà ńgbà tí ó tún kú ó tún lálàrá nàbì tánàbì ń sọ fún pé àlọ́ ti yá o ètò ìṣe náà tó ìmáàmù mùsùlùmù náà kò lè mọ́ lálàrá nàbì wa Muhammad àwọn ẹni ń súnmọ́ gan tààrà ni kò wá sí kankan nínú wọn àwọn náà wọ́n gbàdí yẹn wá o tó wá kílèmù pé. wàhálà ò máa rọ̀ kódà kó jẹ́ once kó jẹ́ lẹ́ẹ̀kan kó lóun rí ànábì nílé ayé lẹ́yìn ikú rẹ̀ kó ṣẹlẹ̀ rí wọn ò sọ rí àwọn àfa ńlá ńlá ńlá nínú ẹ̀sìn tí wọn ti lọ wọn ò yẹ wọn ò gbò lẹ́ni tó ń lọ làárẹ̀ àlejò Muhammad lójú oorun kò wá sí kankan nù wọn tó padà sọ pé mo lálàá mo rà nàbì lójú oorun mo sì padà yí sójú ayé lẹ́yìn náà mo tún wá fojú gan ní àníbíwá Muhammad sallallahu alaihi wasallam ẹni tí ó kọ́kọ́ sọ bẹ́ẹ̀ láyé tẹ́mi ó ti mọ̀ ó ní bàbá tí ó ti jà ní. kò sí lálàárí kò lóun lálàárí sọ ló jẹ́ kí n sọ wípé òkè ẹjẹ́ wá sọ kí wá ní ṣẹlẹ̀ níbi àdìsí yẹn ohun tí ń ṣẹlẹ̀ ni pé tá a bá ní ẹ̀rí lọ́wọ́ lórí ọ̀rọ̀ mọ́ tí lo ẹ̀rí yẹn bákan títí tó fi mọ báwọn ẹni ìṣáájú ṣe lò ó torí pọ́dọ̀ wọn ló gbà dọ́dọ̀ ti wá ọ̀dọ̀ wọn ló gbàdé kíni ló gbàdọ́dọ̀ wá àwọn há sórí wọ́n kọ sínú tírà wọ́n gbọ́ ọ yé. ohun tí àwọn àfáà sọ lórí àdíìsì yẹn ni pé àdíìsì yẹn ní í ṣe pẹ̀lú ọ̀wọ́ ẹni tí ó bá ànábì lò gbà lásìkò tó wà láyé lásìkò tánàbí wà láyé tí ò tí ì kú tẹ́ni yẹn wá sùn tó lálàá tó lòun ránàbì in as much tànàbí ò tí ì kú agá sí pé ọlọ́run ń fún ní ròdùnú pé ó padà rí ànábì nígbà tí ò tí ì kú ó padà rí ànábì tó lálàrí yẹn níwọ̀n ìgbà tí ò tí ṣe tí ò kú àmọ́ nígbà tó ti kú tán abà tó ọba lálàrí ibi ni ó mọ torí ẹni tó lálàrí ó ti kú. this is very simple arithmetic ọ̀la làrí èèyàn tó ti kú o ò lè lálàárí mọ́ lójú ayé o ò lè rí mọ́ lójú ayé bọ̀ tó o bá lálàárí ẹni tí kò tí ì kú possibility wà pé wàá padà rí ní kíni lójú ayé ohun tá dìsí yẹn ń sọ nìyẹn báwọn sáláfù ṣe gbọ́ yé nìyẹn tó ń túmọ̀ sí pé àdíìsì yẹn o àwọn àfọwà categorize ẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọn wọ́n á sọ pé innahu nasun amun maksusun hadithun amun maksusun wọ́n sọ pé ọ̀rọ̀ yẹn o ọ̀rọ̀ tó wá ní wíwá pé gbogbo ayé la ẹ̀kọ́ ni àmọ́ tó dá sí pé ọ̀wọ́ àwọn kan nínú àwọn tí ń bẹ láyé lọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí wá ní wíwá gbogbogbò àmọ́ tó dá sí pé ó ní àwọn kan ní pàtó tọ́rọ̀ yẹn jẹ mọ́ ẹ ń bá rí mi lójú àlá ó máa rí mi lójú ayé èṣù ò sì ní í gbé àwòrán mi wọ̀ wíwá tó wá yẹn ta ní bá wí gbogbo ayé ní bá wí ẹnikẹ́ni. E tó bá lálàá rí mi ok ó sì máa padà rí mi lójú ayé èṣù ò sì ní í gbé àwòrán mi wọ̀ wíwá tó wá yẹ ìwà kí ni ìwà gbogbogbò lásọ pé ó wá níwà áàmùn ìwà kí ni tá a bá wá gó tá a bá wá gó into implication ọ̀rọ̀ yẹn ẹ́n a ti sọ pé ọ̀rọ̀ yìí o kò dákọ̀ lágbájá o pé tí lágbájá bá lálàrí mi o ó máa padà rí mi ní ojú ayé kò dákọ̀ lágbájá kò dákọ̀ tàmẹ̀dùn kò dákọ̀ lámọ́rí ohun tó kàn sọ ni pé mọ́rọ̀ á ní fìlìmọ̀ náà mi ẹni yòówù tí ó bá lálàrí mi lójú oorun fàṣàyàrọ́ ní fìlìyàkọ̀lọ̀ ó máa padà rí mi tó bá jí sáyé ok èṣù òsì ní gbé àwọ̀ mi wọ̀ ṣe lágbága ní bá wí ṣe támẹ̀dù ní bá wí ṣe lámọrin ní bá wí kò bá kò wí kò bá kò wí kò bẹ́ẹ̀ ni òsì bá lámọrin wí ok kò sọ pé. Ah, إذا رهاني abubakar بكر في ni فسيراني في اليقظة kò sọ pé tí Abubakar bá lálàá tó bá rí mi ó máa padà rí mi lójú ayé kò sì sọ pé Umaru fil tí Umaru bá lálàá rí mi lójú oorun ó máa ayé kò sọ báwọn ẹni ẹni tí ẹnikẹ́ni whoever so irú wá báyẹn lọ́dọ̀ àwọn sọ pọ́rọ̀ yìí kọ gbogbogbò ìwà gbogbogbò yẹn ní amun ọ̀rọ̀ náà ń pè ní ọ̀rọ̀ pé hadith yìí o nọ́sùn àmùn ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ gbogbogbò ni ṣùgbọ́n ọ̀rọ̀ ọ̀rọ̀ tí a bá wo ọ̀rọ̀ pẹ̀lú ojú lásán ojú lásán ó lè mọ̀ràn a tún wá wò ó pẹ̀lú ojú sùnùkùn tá a bá wo ọ̀rọ̀ pẹ̀lú kíni ojú lásán á tún wò ó pẹ̀lú kíni ojú sùnùkùn ok tá a bá fi ojú lásán wo ọ̀rọ̀ tá a bá ti rí níta wá ń bẹ̀ tí ò tako nǹkan míì aláwàsálà wa mọ́rí àbá bìí ọ̀rọ̀ ti wà ókè bá nù. àmọ́ tá a bá wo ọ̀rọ̀ nọ́ọ̀sùn tá a bá wò tá a fi ojú lásán wu ọ̀rọ̀ tá a bá rí pé ojú lásán tá a fi wu ọ̀rọ̀ yìí báyìí ó kọlu nǹkan mi o ọ̀rọ̀ yìí ti kọlu nǹkan mi o àwọn nǹkan tó sì kọlu yìí méjèèjì ò lè wà ara wọn méjèèjì kò lè ṣe wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn a fi ojú wo a tún wá fi ojú sùnùkùn wò ó ọ̀dà ẹja àfojú lásán wo ọ̀rọ̀ yìí máa ń rọ̀ ha ní filimanam fàṣàyàrọ̀ ní filiyakọ̀dọ̀ ẹnì yòówù tí ó bá lálàá tó rí mi lójú oorun ó máa padà rí mi ní kíni lójú ayé káfojú lásán wò agasi pé bírù mi náà bá lálàá ó ti kó mi náà sínú náà tírú mi náà bá lálàá tí mo lálàá rà nàbí lójú oorun tí n bá jí sáyé dábàá ní àbú ẹnìkan bẹ̀rẹ̀ yín mọ́ṣáláṣí o nígbà tí n bá bọ́ ta yọba di ànábì àbí sọ́sì pọ̀síbù kánàbí òkú ònú sàárè rẹ̀ kọ́ wá sí ayé kànàbí kó lòun wá sálámà sí at the same time kì í ṣèmi nìkan ni mo lálàá yẹn àwọn mi náà tún la lórílẹ̀‐èdè míì so bó ṣe àpíà sí mi bì ló tún àpíà sẹ́lòmíì ṣé ń gbà tí ń bẹ láyé náà ìmọ̀ àpíà ní ọ̀nà méjì ọ̀nà mẹ́ta ọ̀nà mẹ́rin definitely ọ̀rọ̀ yẹn kúrò ní ọ̀rọ̀ ojú lásán ó ti di kíni káfojú sunukun wò ó ti dọ̀rọ̀ sunukun ogún sunukun la fi wò ẹ̀ ń bá ti kú tá a bá tú ọ̀rọ̀ yẹn lógún lásán ẹni tó bá ti kú ìgbàgbọ́ wa ni pé kò lè wálé ayé má irú ẹni tó rí ó jẹ́ ẹni tó bá ti kú ìgbàgbọ́ àwa mùsùlùmí tó dádúró tó yanjú tí ó wà dìbétébù tó dá sí pé ìwọ tó bá fẹ́ dìbétì ẹ̀ ọ̀wọ́ tá a kọ̀ sọ fún ọ ni pé bàbá rẹ kẹrin bàbá rẹ karùn bàbá rẹ kẹfà produce them lọ́mú wọn wá tó bá dá sí pé òkú tó bá ti kú ó tún lè wá sí ilé ayé kọ́mọ rìn káàkiri kọ́mọ gẹ búrẹ́dà tẹ̀wà bíi tààrà òjè lọ́mú wá. so definitely ìgbàgbọ́ wa nípa ikú ni pé ẹni yòówù tó bá ti tọ́ ikú wò ó dọjọ́ àjíǹde kí aláwọ̀ tó gbé dìde tádìsì wá ń sọ̀rọ̀ ní ìsìn tó wá fẹ́ kàńtẹ́ ẹ̀ à àwọn àníjó kàńtẹ́ ẹ̀ torí pé ìgbàgbọ́ wa tọrọ mọ ikú ó ti dúró ó ti dúró nígbà náà láàtọ̀ wá sọ pé ọ̀rọ̀ yìí ó gbé àwòrán gbogbogbò wá ní o ó láwọn kan tí wọ́n fi sọrí o. ẹ̀gbọ́rọ̀ mi yé ìgbẹ́ni láti wá fi kẹ́límọ̀ maksusun maksusun a wá sọ pé nasun amun maksusun ọ̀rọ̀ yìí o ó wá níwàá gbogbogbò lógún lásán àmọ́ pẹ̀lú ogún sùnùkùn ó láwọn tí wọ́n ń bá wí àwọn wo ni wọ́n bá wí ń bẹ̀ ọ̀wọ́ àwọn tí ń bẹ láyé lásìkò tánàbí ò tí ì kú òláyé ni nínú àwọn alálà ọ̀wọ́ àwọn tí ń bẹ láyé lásìkò tánàbí ò tí ì kú òláyé nínú àwọn alálà tó bá lálà ránàbí ó máa padà rí nígbà tó bá jí sáyé ohun tí ó bá wà ní Mọ̀dínà bá Mọ́kà bá ibi orí ọgbà lásìkò náà yóò láǹfààní àti ránàbí níwọ̀n gbà tí ò ti ṣe kíni tí ò ti kú nítorí pé lẹ́yìn ìgbà òkú tán àwọn èèyàn ò yéé lálàárí ànábì wọn ò sì rí lójú ayé kódà àwọn tó gbàdíìsì wa gan àwọn náà lálàárí ànábì wọn ò fìgbà kankan claim wípé àwọn padà rí lójú ayé lábàgbọ́ àdíìsì yẹn yé gẹ́gẹ́ bí àwọn ẹni àná ṣe ṣe kiri o gẹ́gẹ́ bí wọ́n ṣe gbọ́ yé sọlá fi sọ yí pé ọ̀rọ̀ ẹ̀sìn ohun ẹlẹgẹ́ ni àwọn kan ń ṣẹ̀sìn bìdúù ní dẹ́líìlì bìdúù ní dẹ̀líìlì láì lẹ́rìí àwọn tí wọn alùdọ̀lálà ni wọn ẹni ìṣìnà ni wọn àwọn kan tó wá ń ṣẹ̀sìn lónìí bíi dẹ̀líìlì pẹ̀lú ẹ̀rí wáhùn kìsìmánì méjì làwọn apísí àhálùlẹ̀húdá wàhálùdọ̀lálà nínú àwọn tí ń lẹ́rìí fẹ́sìn ààrẹ ẹni tó mọ̀nà nù wọn a sì rẹ ẹni tó ṣe kíni ẹni tó ṣìnà ẹni tí ó ṣìnà nínú àwọn tí mú ẹ̀rí wá lónìí lẹ́ni tó ń lo ẹ̀rí pẹ̀lú ọpọlọ ẹ̀ tí ò lo ẹ̀rí pẹ̀lú ọpọlọ àwọn tó ti lọ. ẹnì yòówù tó bá mú ẹ̀rí lọ́wọ́ lónìí tó bẹ́ẹ̀sì ẹ̀ lórí ọpọlọ tòní yóò sì nàka yìí ni wàlá yóò sì nàka yìí ni. ṣùgbọ́n tó bá mú ẹ̀rí lọ́wọ́ tó lọ pẹ̀lú ọpọlọ àwọn tànà pẹ̀lú àgbọ́yé tàwọn tànà lórí ẹ̀ òní ọmọnà òní ọmọnà bẹ́ẹ̀ náà ni àdìsá wa kàn lónìí ó gbajúmọ̀ lọ́dọ̀ àwọn sufi wọ́n máa ń lò tí sẹ́wù bá ti ń ṣàlùwàlá wọ́n máa fi ọwọ́ gbé omi àlùwàlá rẹ̀ wọ́n máa fi pa ara wọ́n sọ pé àlùbáríkà ń bẹ níbi omi àlùwàlá ṣéwù àwọn ok wọ́n ní báríkà wà nínú ẹ̀. àwa wà sọ fún wọn wípé lóòótọ́ ẹlẹ́rìí lọ́wọ́ ṣùgbọ́n ẹ ti gbé e gàgì. ẹnìkan ló mú àdíìsì tẹ́yìn ń lòun ẹnìkan ló mú wá ẹnìkan ló mú wá kódà tá a bá fẹ́ sọ nípa ẹ tó mú àdíìsì wá méjì ni wọ́n. méjì ni wọn ojú méjì la máa fi wò ikọ̀ àkọ́kọ́ ni igun àwọn sàábé ìyẹn ni igun àwọn tó gba ọ̀rọ̀ gangan tàbí tí wọ́n rí ìṣe yẹn gangan látọ̀dọ̀ ànábìwá Muhammad sallallahu alayhi wa sallam níbi àdéhìsì yìí Abu haifa ni Abu Juhaifa gangan òun ló gbà wá òun ló rí ìṣẹ̀lẹ̀ yẹn tó fẹlòmíì tó nàrètì ẹ̀ fún ọmọ rẹ̀ ọjọ́ wo wá ni áùnù ọmọ bàbá juhaifa ọjọ́ wo ló fọwọ́ gbé omi àlùwàlá bàbá juhaifa rí níbo làkọ́lẹ̀ rẹ̀ wà pé kódà bàbá juhaifa gan tó gbàdísì wá o ó ń sàlùwàlá lọ́jọ́ kan ọmọ ẹ̀ wá ń gbé omi àlùwàlá lára rẹ̀ tàbí ó sọ fọ́mọ ẹ̀ pé ṣéwò ò ní wo ànábì kọ́ṣe ni kọ́ ọ máa gbé omi àlùwà lára mi gẹ́gẹ́ bẹ́ẹ̀ àwa náà ṣe gbé omi àlùwà lára ànábì wa Muhammad kò sọ bẹ́ẹ̀.